àtìlọ ẹ̀dá ti wá dógún àtìlọ ẹ̀dá máa dùn àti jẹ́nìyàn ti wá dógún dọ́dẹ abẹ́ òbí sisi o sisi nọ́ọ̀sì àtìlọ ẹ̀dá ti wá dógún àti jẹ́nìyàn ti wá dógún dọ́dẹ sisi o sisi nọ́ọ̀sì ibì kan náà lágbèèyàn rí wá o mm-hmm. bẹ́ẹ̀ ni kádàrá ni ó papọ̀ kádàrá wa ni ó papọ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n o bẹ́ẹ̀ ni ó eh. má forí wẹ́rí kó má bàjẹ́ wọ orí ìtàyẹ̀ o kò ṣẹ́bi wé ti ìyèjì rẹ tó jẹ́ kẹ́hìndé gangan àwọn ẹ̀dùn òun a máa jẹ láyé o a ò ní ṣàìjẹ ṣẹ́ gbọ́ ẹgbẹ́ jẹ́ o. ẹgbẹ́ jẹ́ fọyọ́. ti wá dógún àti jẹ́nìyàn ti wá dógún dọdẹ. sisi o sisi nọ́ọ̀sì àtìlá ẹ̀dá ti wá dógún àti jẹ́nìyàn ti wá dógun dọdẹ sisi ooo sisi nọ́ọ̀sì ojú ṣòun làwọn inú ayé yìí máa pé gbà tábà sínú ayé ooo ó bu ó bu jẹ ẹ̀yìn lọ hmm, ṣẹ́rí àkékè ohun ẹjọ́ òwe lóró. paramọ́lẹ̀ ṣèbí ń bẹ nú ẹ̀dá. ojú là ń wò Ọlọ́run rọ̀kan ẹni. sísí òun sísí nọ́ọ̀sì. àtìlá ẹ̀dá ti wá dógún. àti jíìyàn ti wá dógún dọdẹ. sísí òun sísí nọ́ọ̀sì àti la ẹ̀dá ti wá dógún àti dénìyàn ti wá dógún dọdẹ sisi ooo sisi nọọsì orí jẹ́ kí n dàbí lágbájá ẹ̀dá mi ṣe mí òbí ta mẹ́ẹ̀dùn ojú máa ń rí tó bẹ́ẹ̀ ni ọmọ tó fẹ́ ga ẹsẹ̀ rẹ̀ agùn dandan ọmọ tó fẹ́ ga ẹsẹ̀ rẹ̀ agùn dandan ni. ẹgbẹ́ jẹ́ forí mọ́ ohun sọ bá forí gbárí òun kó má dára ẹ ibi kan náà láti lọ bí ọgbẹ́ tẹ́ hmm. ọjà. báàbí wọn máa bàbá Ràṣídà wá lọ́sàn yìí. kí wọ́n pọ̀ ṣe bẹ́ẹ̀ màá láǹbì ni wọ́n ní ejò ṣáwọn jẹ láti ìjẹta ah. wọ́n ṣẹ̀ wá ń gbé wọn bọ̀ lẹ́ni wọ́n ní àwọn ọlọ́pàá owó ìjálẹ̀ lọ́dọ̀ èèyàn kan. ẹ wọn mọ̀ pé bí agbọ́n bá ta ni àtàgbé bí ejò bá ṣáni jẹ á pa ejò ọ̀hún torótoró ni. <laughs> bá mi o wọn powó ẹ̀ jáde wọn powó ẹ̀ jáde ìwòsàn tó péye ló yẹ fáláìsàn àbí ẹni tí ejò ṣáàjẹ tẹ powó ẹ̀ jáde ojú egbò tẹjọ ti ṣàjẹ gangan kọ ṣé ìyẹn ò ní jiná ni yóò jìnnà sórí bí wọ́n bá ti pe oróhùn jáde ojú egbò lásán ló kù ń bẹ̀ eléyìí wọn ò lọ tèfètèfè yóò jìnnà. ó dà bá mi. Hmm. kílódé. wọ́n sún wọ́n sún fún bàbá tó kọjá. ààrẹ mú ṣé tààrẹ yọ̀nà ló sọ́lẹ̀ báwọn. wọ́n bínú jáde dé ibi sí nígbà mo mọ̀ pé ó ti dé àyìn ọkàn mi balẹ̀ pé kò sí ní tí ó ṣe kò lè kú kò lè kú wá dákun torí ọlọ́run ẹ Débísí mo fẹ́ kọ́ wo ọlá nǹkan tí ń bẹ láàrin èmi rẹ ẹ dákun ẹ bá ń tọ́jú ìsọ̀lá dáadáa. Àrẹ̀mú ọlá kí ló ń bẹ láàrin èmi àti ẹ. Débísí ndíbọ ni ó sì yé mi ó yé mi torí pé ọ fẹ́ ṣiṣẹ́ ni yíyún yíyún náà dá àmọ́ má wò pé ìsọ̀lá ọ̀rẹ́ mi ó bu rẹwà pé o ò ní fẹ́ fọwọ́ kàn tèmi ni ó wò tèmi gangan ni ó wò ẹ bá ń fọwọ́ kankan bá ń tọ́jú ẹ dáadáa. ó dáa ẹ bọ́ ta ẹ jẹ́ ń ṣètọ́jú ẹ. ẹ á bọ́ ta àmọ́ wá gbọ́ gbọ́ sọrí gíyì gíyì yín máa ń mú lẹ́ẹ̀kan kan wọn lọ fọwọ́ sí lẹ́nu dákun tó gí hmm, tọ́lọ́ tẹ́lẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́ o tó bọ́ta bọ́ta. ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa. mo ti gbóyà bọ́ta mo ti gbọ́ mi ni fọwọ́ sí lẹ́nu. wọlá àti tèmi eh, gẹ́gẹ́. bọ́ta bọ́ta. Eh, wo Àjàgbé ọlá mi ló jẹ́ o bíbẹ̀ kọ́ kò ní fọwọ́ kàn o wọ́n á fọwọ́ kàn ó bu rẹwà ó bu rẹwà wọ́n á fọwọ́ kàn. ẹ bọ́tà bọ́tà bọ́tà bọ́tà. bẹ́ẹ̀ o àjàgbé ọlọ́run fún ọ lálàáfíà o. àjàgbé àjàgbé. bíṣì bíṣì. bọ́ọ̀lù ṣe ń ṣe o. àrẹ̀mú lónìí bíṣì àrẹ̀mú lónìí bíṣì. yá mi jàre. sakara sakara nígbà tó ọmọ pọ̀ ṣẹ̀ ọ̀wá ni ọ̀wá fẹ́ fi ìgbójú ọ̀fẹ́ fẹ́ wá fi bẹ̀ mí ẹ̀ ṣí ọ nítòsí lánàá wọn dà kódà èmi ò sòótọ́ ọ̀rọ̀ fún ọ kódà. àrẹ̀mú ṣo fẹ́ gbọ́ èmi ò wá bẹ́ẹ̀ o tó pé mi ò ṣẹ́. ọ̀sẹ̀ mi kí ni ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi wo ó kò jẹ́ pé ìfẹ́ òtítọ́ lèmi ní sí ọ ni ibi tí ìfẹ́ òtítọ́ bá sì ti wà ìdáríjì mo ń wà ń bẹ́ẹ̀ ni dáríjì wa ń wà ń bẹ́ẹ̀ mo sì ti dáríjì ọ̀ ti tán ọ̀sẹ̀ lọ sí wà ọ̀dà tó o bá mọ̀ pé ọ̀sẹ̀ mi kí ló tó gìyẹ̀ wá. kò tí mo wá bẹ fún ni kò yá mi lówó mo fẹ́ lọ sí rẹ̀ pọ̀ ọdún láti lọ rò oògùn àwọn ètí mo lò tẹ́lẹ̀ ti fẹ́ tán kò tí mo wá bẹ fún nìyẹn ó tán. bísí ọmọ yín yàn mí jẹ ọmọ yín yàn mí jẹ nítorí pé ọ̀sìn mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ ni ọmọ yàn mí jẹ èmi ò pé ǹjẹ́ olówó mo lè ya olówó àmọ́ sórí bí ìyàwó bá yáwó lọ́wọ́ ọkọ rẹ̀ ó ní bí ó ti sọ ó ní tó sọ níbẹ̀rẹ̀ ó sì ní tó sọ níparí. kí nù àrẹ̀mọ. ọmọ ń tọ́ sọ ọmọ ń tọ́ sọ mọ wá ń tọ́ sọ mọ wá. ó dáa o àrẹ̀mọ wá yá mi lówó. orúkọ mi lọ pé orúkọ mi ọ mi. Ah, ah, ah láwọn tiẹ̀ jẹ́ kí mùdùmùdù wà ń bẹ̀ díẹ̀ olólùfẹ́ mi dákun wá yá ń lówó sí yẹn ló fẹ́ gbọ́. gbogbo nǹkan náà láàmú ọkọ. ààrẹ mú lólùfẹ́ mi ẹ̀yà mi lówó. fọwọ́ kàn mí <laughs> lólùfẹ́ yá ìlú wo gbogbo yìí ń dùn ìṣòro lé wa lọ. ààrẹ mú dúró bí ẹni dúró bí ìwòlàbọ̀n wọlé lọ gba owó. wá wá wá wá ṣé bọ́kọ̀ ọba fún ìyàwó rẹ̀ lówó ìta ni ó ti mọ̀ fún ni ìṣòro lé wa lọ gbowó jẹ. ààrẹ mú wọlé náà gbówó jáde tí má dé láti rẹ pọdún wà bọ̀. owó ta ìdáfa. Hmm, mi ò fẹ́ owó onúlé owó ta mo fẹ́. mo dà ṣe èso onítọ̀ bá dé láti rẹ̀ pọ̀ hmm. fọwọ́ kàn mí dáadáa fọwọ́ kàn mí dáadáa. ààrẹ mú o. gbogbo ara rẹ kàn mí gbogbo ara rẹ kàn mí. ìyá mi jàre dá mi. mo ń bọ̀ mo ń bọ̀. dìdìrí ìtàn ọdẹ ṣáà kó bẹ́ẹ̀ mi. iṣẹ́ tó ń lọ tó ń bọ̀ bí lóye di báyìí. ìgbà wo ló dé. alẹ́ àná ni. Ah, ah, Táyọ̀ ẹni kò wà nílùú látàlẹ́ àná ò dẹ̀ yọjú sí mi. ìwọ náà mọ̀ pé mi ò tó bẹ́ẹ̀ òru ni mo fi wọlé lánàá kódà gbọ̀ngbà tí màá fi wọlé bàbá mi ti sùn yẹn mo ṣe ní sílẹ̀ bá ti mọ́ báyìí ìwọ ni màá jí rí. ẹ káàbọ̀ ará èkó àwọn ará èkó kan bẹ. èkó wà bẹ́ẹ̀ kò yí padà o. abúlé náà ń abúlé wa o àwọn abúlé dẹ̀ sì ń bẹ pẹ̀lú wo ó tiẹ̀ mọ́ rìn ọ̀rọ̀ kan wà o. Ah, ó dáńgbà náà jẹ́ kí n wọlé kí bá mi àti má. Táyọ̀ wá kí bá mi àti má mi lẹ́ta ọ̀rọ̀ wájà lọ sọ̀rọ̀. bísí ẹ̀ ní sùúrù ẹ gbogbo nǹkan tó bá fẹ́ sọ jẹ́ kí mi kọ́ sọ tèmi náà ṣọ̀rẹ́ mi mo yẹ o. ò ń try o ah gbogbo ọ̀rọ̀ yẹn ni mò ń gbọ́n bí tí mo wà ọ̀rẹ́ mi kú iṣẹ́ gbogbo bó ṣe ń tọ́jú wọn lábúlé yìí gbogbo ẹ̀ ni mò ń gbọ́ ọlọ́run àfiṣẹ́ yín ẹ̀ kú iṣẹ́ ọ̀rẹ́ mi. Táyọ̀ inú tèmi náà tiẹ̀ dùn pé mo ní àǹfààní láti fi wọnba kan tí mo kọ́ níléèwé ṣiṣẹ́ níbí ṣùgbọ́n ọ̀rẹ́ mi ó ti sú mi ijó mo fẹ́ ṣe gbogbo eléyìí dá ṣé inú ìlú yìí ni màá pa gbogbo ìgbésí ayé mi sí ni ọ̀rẹ́ mi mo fẹ́ lọ sẹ́kọ̀ọ́ kí mi náà tẹ̀lé fi certificate mi practice professionally ọ̀rẹ́ mi ṣàánú mi jẹ́ má jẹ́ ń jù sínú abúlé jẹ́ wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta. Bísí Hm, ọ̀rọ̀ ẹ yé mi tí wọ́n sọ pé kò yé mi irọ́ ni mò ń pa àmọ́ ṣe fẹ́ gbọ́ èkó ò rọgbọ agídí làwọn àtàwọn àbẹ̀ là ń ṣe sórí ẹlòmíì ìtìjú ni ò tí ì jẹ́ kó kẹ́rù ẹ̀ padà wá sábúlé yìí o báwo la ṣe fẹ́ ṣe wàá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ owó oṣù náà kò tó nǹkan ojúlé mẹ́wàá ìdípàánù kan báwo ló ṣe fẹ́ ká kó ká ṣé wàá gbọ́ tèmi owó tí mo ní ni mo fẹ́ yá ẹ̀yìn á dákun dúró lábúlé yìí tó ti ń gba yìí o ìwọ náà imagine ìwọ ni nurse ìwọ ni doctor as a matter of fact ìwọ ni minister of health nínú ìlú yìí iyì wo lójú yẹn lọ ọ̀rẹ́ mi rọra dúró síbí báyìí. Táyọ̀ ah. Táyọ̀ inú ìlú yìí ni mo dàgbà sí ibẹ̀ ni mo ti ṣe kékeré mo tún lọ sí nursing school náà mo tún padà sínú ìlú yìí ni Táyọ̀ ti sún mi jẹ́ kí n lọ sẹ́kọ̀ọ́ jẹ́ kí n lọ sẹ́kọ̀ọ́ mo ti rò ó mo ti rò ó dáadáa jọ́ntọ́rọ́ lọ́mú fẹ́ lọ sẹ́kọ̀ọ́ ṣàánú mi Táyọ̀. mo rí i pé o ti make up mind kò dẹ̀ sí nǹkan kan tó lè yí padà. ah wọ́n ní kọ́ ló lè yí padà tó bá lò ràn mí lọ́wọ́ mi lẹ́ni bọ̀dì lẹ́kọ̀ọ́ àfi wà fọlọ́hún ni mo ní lẹ́kọ̀ọ́ ṣàánú mi tayọ mo fẹ́ lọ èkó jẹ́ kí mi náà lọ èkó. o àwa nǹkan ṣe sọ́rọ̀ Àrẹ̀mú Àrẹ̀mú. àbẹ̀rẹ̀ nǹkan yẹn ni. Àrẹ̀mú ṣe. Àrẹ̀mú. kí ni. <laughs> sẹ́ńbẹ̀lẹ̀. bóni n gbọ́ olóde. alẹ́ àná ni. Ah, ilẹ̀ ṣe dáadáa lóde. a dúpẹ́. Ah, gbogbo ara fìdí tí n kọ́. fìdí. Ah, kì í ṣe fìdí tí lọ wà ni. èmi ò sí fìdí tí Èkó ni mo wà. Èkó lọ wà. Eh. <laughs> ọjọ́ ara Èkó kankan rárá. <laughs> ìwọ yìí kò ọ sílẹ̀ wọ́n pa lọ́tà <laughs> bọ́ọ̀bá mọ̀ pé kò lọ wà ó dà afárá mélòó ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. afárá èmi ò lọ sí èkó kí n lọ ka bíríìjì o iṣẹ́ ni mo wà lọ sí èkó àtòwò. ó parí ó tọ́pọ̀ ogodo <laughs> ọmọ ọkàn tán àwọn èèyàn ni ọmọ ọ̀sílẹ̀kọ̀ mọ̀mọ́ parọ́ mọ́. <laughs> Ah. bísí mi kí ló ṣe ọ́. kí mo ló ń kí ló ṣe bí sí mi tójú ká aláàbí sí. sọ̀rọ̀ àrẹ̀ mú sọ́gbàdì ẹ ṣàrọ̀lá sọ̀rọ̀ ọ. bísí mo bá sí èfẹ́ <laughs> àbí sí bísí bísí àrẹ̀mú lónìí bísí bísí bísí bísí àrẹ̀mú lónìí bísí <laughs> bóni. báwo bó ń ṣeré orí èwù mọ́ o. n fẹ́ràn bó ṣe máa ń ṣe o n fẹ́ràn bó ṣe máa ń ṣe o bó àwọn èmi ń dúró dì ọ́ ń dúró dì ọ́. wọ́n ṣì lọ́jọ́. aláàbí sí mi. <laughs> mọ̀ríngà yẹn. lọ́jàre <laughs> bọ̀bọ̀ ìwà àtọkọ ẹ̀ ṣì ń kóra yín kiri náà. ṣèkó ara nǹkan tí mò ń sọ fún ẹ o pé mo fẹ́ lọ sẹ́kọ̀ọ́ ṣéjọ́ ààrẹ mo ní gàrí wa ni wọ́n tí wọ́n bá ti pé lórí mi èṣekéṣe báyìí ni wọ́n máa bà léèyàn èmi sáré mu. ó dáa mo ti gbọ́ a máa wá nǹkan ṣe sọ́rọ̀ èkó yìí ní kíákíá. wá nǹkan ṣe sínú ọ̀rẹ́ mi ọlọ́run torí ọlọ́run mo fi bẹ̀ ẹ́ máa dùn ún ṣàánú mi. a máa wá nǹkan ṣe tí wọ́n wọlé kíkà wọlé kíkà wọlé. Mọ́táyọ̀ lórí ìjókòó tá a jókòó yìí torí rẹ̀ mo ṣe pé látàrí ọ̀rọ̀ tí Bísí ṣàlàyé fún mi ó ní ìwọ àtòun ẹ ti jọ fi ẹnu ọ̀rọ̀ jóná pé ó mú un lọ sékòó Yorùbá sì ní ẹnu oníkànlá àti gbọ́kàn ìdí nìyí tèmi fi ránṣẹ́ sí ọ. ẹ ṣe dáàdì àgbáyé adalẹ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé iléèwé kan náà lèmi àti Bísí jọ lọ ẹ̀kọ́ kan náà dẹ̀ lájọ kọ́ mm, léyìí tó já sí pé iṣẹ́ kan náà lájọ ń ṣe àmọ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé èmi wà lẹ́kọ̀ọ́ Bísí wà lábúlé ń bí nítòótọ́ Bísí ń ríṣẹ́ ṣe dáadáa lábúlé ń bí àmọ́ lẹ́nu iṣẹ́ wa tá à ń ṣe yìí gbogbo ìgbà ni àwọn ìmọ̀ tuntun tó máa ń farahàn èèyàn ò dẹ̀ lè wà lábúlé ń bí báyìí kó máa rí gbogbo àwọn àǹfààní yẹn jẹ ìyẹn ni mo ṣe wáá bá a sọ wípé bí a kò tẹ̀lé mi lọ sékòó kóun náà lè rí àǹfààní sí àwọn ìmọ̀ tuntun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàrí lílo àwọn irinṣẹ́ ìgbàlódé. yóò dáa fún ọ orí kó má bàa jókòó sójú kan. ètò èèyàn mọ̀ ìmọ̀ tẹ̀tù gbédè bá mi lójijì o dákun ọkọ mi bó bá wà ti rí báwọn bá mi tọ́jú rẹ̀ dákun torí kò dákan mọ̀ kò mọ kankan ìyẹn ìyẹn ò ṣe problem ọlọ́run á tọ́jú wa a méjì náà la máa tọ́jú ara wa. ṣé wọ̀ lọ́mọ sọ fún pé kò dákan mọ̀ kò ní bí wọ́n ti jọ sọ̀rọ̀ kó tó di pé wọ́n pera wọn jọ wò mí bí wọn ò bá ní ṣe ọgbọ́n òjàre á jẹ́ pé o ti ṣetán àti gbà sọ́dọ̀ rẹ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni sà. yóò dáa fún wọn yóò yẹ ọ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ijó ò ní lílọ́wọ́ àbọ́sí. bá mi. Táyọ̀ sọ fún wọn bàtà ń lọ. Ah, èmi rò pé bóyá tí bá ti ń padà sí kò sí iye kó kúkú tẹ̀lé mi àbí. kankan ah, ah, kan báwo ni. ìbéèrè náà ló máa ń sọ pé tó bá ti yá kí n pẹ́ mu ẹ jẹ́ máa lọ báyìí. tí eh. ó dà fún wo wo mi wọ́n fa aago mm. ọwọ́ aago sẹ́yìn wọ́n fa ọwọ́ aago sẹ́yìn o ẹnìkan ìfọ́jú ẹ̀yìn gbogbo dọ̀tún la eh, ọkàn rẹ̀ tún lè ṣí nínú tó tán ti jọ sọ yìí wo mi mo ti yọ̀ǹda. Mm, mo ti yọ̀ǹda gbogbo ìgbà tí wọ́n bá wá mú ọlọ́run ó fún ọ sí <laughs> èmi ti yọ̀ǹda. Well, uh, I know you all, but she doesn't. So we need to get to know ourselves. From you? Táyọ̀ lórúkọ tèmi. Èmi ni Nurse Títí. I'm Nurse Fúnmi. Ṣọlá ni orúkọ ti tèmi. Péjú lórúkọ mi. No, sister. Nice meeting you guys. It's our pleasure. <laughs> and you are? I'm busy. Wow. She's busy. She's new here. Uh, you will all take her through our normal routine and she will appreciate your cooperation if you do. Okay? <laughs> No problems. Thank you very much. thank you, sir. that's all. Uh, Esther. Sir. The patient in 102, how is she? Um, mo ti yọjú sí láàárọ̀ yìí mo dẹ̀ ti change repair then mo ti administer àwọn drugs ẹ̀ fún. okay that, that, that's a good one uh, if there's any reason for me to see her let me know. okay sir all right. they will help you out. you're welcome. Huh? yes. látago márùn tá a ti kó lọ hospital what time tá a dé. that is Lagos for you Lagos has àti traffic you can't beat it. ah ó ga o abẹ́rẹ́ not skin tí mo hand over fún lánàá bẹ́ẹ̀ náà ló ṣe pẹ́ dé. wọ́n ní skinny. Ah, nọ́ọ̀sì tí mo hand over shift fún lánàá ni mo ti gbàgbé orúkọ ẹ̀. Bísí bẹ́ẹ̀ tí ẹ rí ah, wọ́n á dákúra mo bó ṣe máa release pẹ̀lú everybody the hospital. abba ó yẹ kó mọ orúkọ each and every one of us at least ìgbà tó dé i introduce ara wa sí ẹ now wọn lọ máa pẹ nìkan ní nurse kínní àbí nurse lágbájá relationship ẹ cordial one ó matter gan láàrin àwọn tẹjọ ń ṣiṣẹ́ àtàwọn patients kó bá lọ máa ṣọyà pẹ̀lú àwọn patients nìkan kó gbàgbé àwọn tẹjọ ń ṣiṣẹ́ ah ah ìwọ ní nurse kínní. ok mo ti gbọ́ mi ò pé mo ní problem pẹ̀lú anybody and mo dey like everybody so but i'm enjoying the job sha. <laughs> ìyẹn wà obvious wo. Well, ebi ń pa mí like. Eh, kí ni ká jẹ. wọn náà pípẹ́ yẹn pọkànlá aṣáájú nǹkan tá a máa jẹ nílé. ok wọn náà pípẹ́ yẹn nǹkan tá a máa ẹsẹ̀ làwọn obìnrin lẹ́nu ẹsẹ̀ lò ó yá yá yá mọ̀ sàn yín mọ̀ sàn yín sódà ojà lè lọ lẹ́nu yín dáadáa ọ̀gọ́ ẹ pẹ̀lẹ́. Ah, àǹtí dúdú àǹtí dúdú ẹ pẹ̀lẹ́ ṣé ti jẹun lẹ́yìn ṣé lóògùn yín tọ́ fún yín láàárọ̀ tọ̀sán kọ́ ẹ lò ẹ pẹ̀lẹ́ ṣé gbọ́ very soon ma tó discharge yín pẹ̀lẹ́. Ah, no, no, no, no, no, no. Ẹjọ́ mi ò lè lọ mọ́ ẹjọ́. Ayé! Ọ̀ ọ̀ ọ̀. Ẹ pẹ̀lẹ́ madam. Ẹ pẹ̀lẹ́. Ṣáyẹn ṣàtiwá balẹ̀ ń sìn. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ń sìn. Ẹ máa ní láti dìde ká gbé yín sórí bẹ́ẹ̀ sódà ẹ lè relax. Dìde. Ẹ omi ò lè dìde o ò lè dìde. madam ẹ máa try ní ṣẹ́gbọ́n. mi ò parọ́ fún yín mi ò lè dìde. ẹ ẹ wo madam mi ráàyè gbogbo eléyìí o àbí òun làbọ̀yọ̀ sọ wípé ẹ lè dìde ẹ wọ ẹ dìde ká gbé yín sórí bẹ́ẹ̀dì kí mi lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. ṣe ti rí madam ṣe ni màá bá yín gbé ẹsẹ̀ yín inú màá wá tọ̀ láti pull ara yín ṣe gbọ́. ah pull ẹ wo mi ò ní lè pull ara mi ò ṣe mo ìwà ẹsẹ̀ méjèèjì ṣe ló wù obìnrin mi ò lè gbé. ẹ jọ madam kí ni nǹkan tó ń ṣe yín gangan náà mi ń béèrè ni o kí nìkan tẹ̀ ń gbé tẹ̀ ń gbìn àbí ojú oyún tó wà níkù wọn lọ yìí lọ ni ẹ̀yẹ̀ máa kọ́ lóyún ni àwa wí tán ni mi ò lè ṣe lè mi ò lè ṣe tọ̀hún ẹjọ́ nítorí ọlọ́run bá tẹ̀ ń katọ̀ sókè fún dáàdì wa ń lé ṣé mo wà bẹ́ẹ̀ ni abẹ́lò ni mò ń gbà náà ẹ má kẹra fún wa mi báyìí ẹ má kẹra fún wa mi báyìí kí ló dé gan-an àwa wí tán ìjókòó bíi flag tó dànù sẹ́gbẹ̀ẹ́ kan kí ló dé kátúndé téèyàn jàǹfààní lára ẹ̀ sábà sọ pé kìnnìkan èló ni mò ń gbà. nọ́ṣọ́lá irú òwe lẹ́ sọ yìí obìnrin for that matter ẹ ìgbà tí mo wá jóbìnrin kọ iṣẹ́ wọn ló lóyún ni báwọn sọ tọrọ sọ tọrọ síbi tọrọ wà kọ́ lè mọ̀ pé position tọ́wọ́ ayé wọn máa ṣe ṣámṣám ni kí ló dé. Ah, ah, mi ò believe pé ìyẹn ń sọ̀rọ̀ báyìí obìnrin and a nurse. ẹ ẹ and what does that mean. ẹ kí ni kí ni ìtumọ̀ yẹn mi ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn àti wọ́ àti àǹtí ẹ tí ó lóyún àpáta tí ò lè dìde máa fi ilẹ̀ ibi tẹ má dẹ̀ ń wín kẹjọba ara yìí fàdé kí ló dé èló ni mò ń gbà rubbish. nọ́ṣọ́lá nọ́ṣọ́lá madam ẹ um, wò ẹ má bínú ṣe ti inú kan ló ń bí wọn tẹ́lẹ̀ ṣe gbọ́ ẹ̀yin náà máa try ni madam oh. mo mọ̀ pé kò yí sí ó yá ẹ try ẹ ah, try ẹ try láti dìde so that oh. doctor tètè dey attempt sí i. Ah, ẹgbẹ́ ó yá ó yá gbẹ́ gbẹ́ ẹ pẹ̀lẹ́ ah. mm. ẹ pẹ̀lẹ́ ó yá. ẹ pẹ̀lẹ́ ṣe ti rí àìsàn. ẹ ṣe àti ẹ ṣe ẹ ṣe. ẹ má bínú sí wọn ṣọlá o kò má bínú dókítà máa yọjú sí nísìn. mo máa rí múre ètè máa sọnù kẹ máa gbà mí lọ́wọ́ nurse Bisi kẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe nurse Bisi. a wà ní òkè ni o pẹ̀lú patient ni o mo bá ń bá patient wí pé ah kó má kẹra o kó má joyè àkẹ́bàjẹ́ o kó bọ́ sí o the next thing báyìí ṣe ni nurse Bisi bẹ̀rẹ̀ sí ni kọ poem lèmi lórí kò sí èbú tí òbúmi tọ́ lójú patient ó ní ẹ pẹ́pẹ́ sí kan o ṣèbí obìnrin lèmi náà ẹ ṣèbí nọ́ọ̀sì ni èmi náà kí ló dé ah, ah, àti gbá àti àwo ẹjọ́ tó yẹ lọ sọ fún mi náà ìjọ́ ló dé sí hospital iná tó fẹ́ máa dọ̀gá mi lórí ó máa sú èmi o. Nọ́sọ́lá ṣé torí ọ̀rọ̀ tí ó tó nǹkan kan ilé ṣe fẹ́ wọ̀ kára yín hàn kó lè tó yẹn má stress ara yín náà. Eh, at the same time òótọ́ ọ̀rọ̀ ni nurse Bisi ń bá yín sọ ẹ jẹ́ ká máa ní sùúrù pẹ̀lú àwọn patients wa yìí ẹ mọ̀ wípé wọn kì í pẹ́ sọ àwa nurses lẹ́nu ìgbà yẹn ló máa ní à hospital yẹn o ẹ má lọ bẹ̀ o àwọn nurses wọn wọn kọ́. ẹ jọ ẹ jọ ṣé pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ lẹ́nu kan tẹ́fẹ́ sọ nìyẹn birds of the same feather rubbish. staffs wò la ní ní hospital iná ṣé wọn ò ní balẹ̀ iṣẹ́ ìjẹ́ báyìí. ilé ayé ṣe ń yí lọ sópin o ilé ayé ṣe ń yí lọ sópin ọmọ ádámọ ṣe rojú ayé òun wí tó. àná mi o <laughs> àná mi o àrẹ̀mú àrẹ̀mú rẹ̀mú àwìn kàn sanwó. bàbá èmi ètí ẹ̀ka ẹ̀mú. bẹ́ẹ̀nu bá hùn mí mo ń gun òkè tí ń sì mú tí ó tẹ lọ́rùn ni. <laughs> ẹ gbà ẹ gàrí yìí e, mo sẹ̀yìn ni mo ní gbé wá fún yín. oògùn ah, mi ń gàrí ah, àrẹ̀wọ̀n ọmọjọ́ ń lójú. Ah, ẹ dákun nọ́mbà Bísí mo fẹ́ gbà kí n lè mọ rí ibi pèsè. nọ́mbà Bísí èyí ò wúwo díẹ̀ o kí ṣe. nítorí pé àjọ lájọ sọ ọ̀rọ̀ pé kí n fẹ́ nìkan nọ́mbà. àná mi tún bẹ̀rẹ̀ <laughs> àná mi tún bẹ̀rẹ̀ ṣé kò ní sí kankan láàrin èmi àti Bísí ni mo pè yín lánàá ni. <laughs> wòmí èmi ò lè fa orí lẹ́yìn olórí o ṣé o ń gbọ́ mi èmi ò lè fún un nọ́mbà rẹ̀ torí kò pé fún ọ. ẹ ẹ ó lè mọ wí bẹ́ẹ̀ fún yín àmọ́ ẹ wọlá tó ń bẹ láàrin èmi rẹ̀ gẹ́gẹ́ bíi tọkọ àti ẹ fún mi nọ́mbà mo kàn fẹ́ mọ rí ibi pèsè náà ni. bó o lè rí tèmi ò fi ní í mọ̀ bó o lè lè rí tí n ò ní í mọ̀. ẹ wo èmi gangan lọkọ Bísí. ṣé èmi fọmọ fún ọ ṣé mo ti ní mo fọmọ fún ọ ò ń yẹ̀yẹ́ bó bá jẹ́ pé nítorí gàrí tó gbé wá gàrí rẹ ni o gbé nǹkan rẹ. rárá kìí ṣe torí gàrí tí mo gbé wá o sẹ́rí ti gàrí mo kàn fẹ́ kẹ́ mọ bí búrìjì mi ṣe tó ni àwa ikán àìṣe ìgbéraga rárá ẹgbà ẹgbà gàrí. gàrí ló gbé wá ní ìsìn ló kápá kò báyìí bọ́bá wa jẹ́ pé o bomi sí i ọ̀tọ̀ ni tó tún wí njọ́ tọ́lọ́ ń bá wa bò ọ́ láṣìírí tó fi ẹja dídín sí i ó dá lójú pé akọ rẹ̀ ó tún wá pọ̀ sí jù báyìí lọ ìwọ tọ̀nà tó jẹ́ gbé nǹkan rẹ̀ ńlẹ̀ èmi ò fọmọ fún ọ o. Ah, rárá eh, kì í ṣe tìgbéraga eh, mo yàn dáa ẹ àmọ́ mo fẹkẹ kẹ́ fún mi nọ́mbà gẹ́gẹ́ bí mo ṣe sọ. ni gbẹ́gàrí rẹ wọn ò fẹ́ mọ́. àná mi. ilé fi gàrí fẹ́ mọ lọ́nà. àná mi. mọ pè mí lánàá mi àní mi èé ṣàná rẹ fọmọ fún ọ gbé rẹ. lọ sí ti. lọ sí tí kí ló ń yọjú wò. ọ̀rẹ́ wa ti dé. ọ̀rẹ́ yín wo ló dé. ọ̀rẹ́ wọn lówó. ọ̀rẹ́ yín wo lọ̀rẹ́ yín olówó. Bísí. jọ ṣé Bísí ló ń pè ní ọ̀rẹ́ yín olówó. jọ ń torí Ọlọ́run ṣé Bísí ò ń ṣe olówó láàrin àwọn tó ń ṣiṣẹ́ lọ sí tùyì ó níyàn mélòó tó ní mọ́tò lẹ́yìn Bísí àti dókítọ̀. ọ ọdẹ ọdẹ ni ẹ ó kọ bẹbẹ òṣì ni jọ matron nǹkan pangolo ló ń yẹn. ẹ matron ni. arìndín ṣé pharmacist ńkọ́ jọ kí lọ́wọ́n wà. mi rò pé gbádùn yẹn ni màá ra wọlé ní two thousand and kini. mi ráyè yẹn ó ti ẹ̀ mọ̀ nǹkan má jẹ́ àjà sórí báwa náà ṣe máa ra mọ́tò òun ló yẹ kó jẹ́ ká wà lẹ́nu ẹ̀ báyìí sí ká bẹ̀rẹ̀ sí ṣọ̀rọ̀ yàpè láwọn patient tó rí bá ń fọkà wa mọ́ra ó ti mú ráwọn kan bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní bóyín àmọ́ yìí tó lè help you know. ẹ ká sàn. ẹ ká sàn. báwo ni iṣẹ́. ẹ ẹ a wà yín kọ́. i'm fine o i'm fine. ọ̀rọ̀ àìdíkàbọ̀ jẹ́ ẹ̀sùn kan fún ẹ ọ̀gá ẹ ti dé sórí ọ̀rẹ́ ẹ tó ń lọ ẹ inú ìṣọ̀rọ̀ yàyà pàdí ẹ runs ló ń ṣe runs ni pàdí ẹ ṣe tí wọn náà bá dẹ ti ṣetán láti máa tẹ̀lé àwọn àrísítò kiri ó lè lọ application letter sọ́dọ̀ ẹ kó ní pé kó bẹ́ẹ̀ wá kan because mi ráyè gbogbo òṣì tó ń sọ yìí sí. má lanu sọ̀rọ̀ ni má lanu. kí ni mo fẹ́ sọ. ẹ ẹ dá lọ́sàn-án gangan tó yẹ kẹ́ gbájúmọ́ ṣe yín ẹ̀yin méjì ẹ kúnkún ẹ bẹ̀rẹ̀ sí mú ẹjọ́ ẹlẹ́jọ́ ẹ bẹ̀rẹ̀ sí ẹ rò ṣọ́fẹ́jọ́ ṣe yẹn ni must you talk àwọn patients wà lókè tó yẹ kẹ́ lọ àtẹ́ǹtì ẹ àtẹ́ǹtì wọn ẹ bẹ̀rẹ̀ sí ṣe meeting lórí ọ̀rọ̀ nurse Bisi bí báyìí kí ni problem yín nurse Bisi lówó ẹ̀ẹ́dẹ̀ fi nurse Bisi lẹ̀ ó tẹpá mọ́ṣẹ́ ẹ̀ ní ẹ̀yin náà ẹ̀ tẹpá mọ́ṣẹ́ yín kẹ́yẹ wo aago aláàgó ṣiṣẹ́ kẹ́yẹ wo aago aláàgó ṣiṣẹ́ mo láìkí ẹ kò sọ̀rọ̀ yorùbá tó máa sọ tó ní fòwe parí ẹ bó ṣe máa ṣe bẹ́ẹ̀ nítorí ẹ pé yóò máa ń surprise mi ó pupa jù kọ́ báyìí lójó kọ́pọ̀ lọ ẹ̀ lè light kò dá bó ṣe máa ń ṣe yìí wọ́n á mọ̀rọ̀ wọ́n á gbé sílẹ̀ fún ẹ wọ́n á kọ̀ mọ́bẹ̀ wọ́n á máa bẹ̀lù wọ́n á sọ̀rọ̀ tí ò mú làákàyè dání kò dá kò dá rárá ò ní làákàyè mí láìkẹ́ mí lè fẹ́ máa bá ẹja lọ́fíìsì. excuse me nurse titin ṣé o máa lọ hand over fún nurse bisi o máa lanú lẹ sí ibà. èyí tó jẹ́ ẹlẹ́kẹta tó dẹ̀ tún jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú nǹkan tí matron sọ ní nípa cleanliness ó ní ìmọ́tótó wa ó kù díẹ̀ káàtó lóòótọ́ as far as i'm concerned gbogbo ẹ̀yin nurses tí ẹ̀ ń bá mi ṣiṣẹ́ lẹ̀ neat at the same time kò sí nǹkan tó wrong tá a bá tún fi effort sí ká má ti torí pé bóyá a ní cleaners so àwa ń fi gbogbo ìdọ̀tí à ń dúró dè wọ́n no. tá a bá ṣiṣẹ́ tán eh, bóyá rí cleaner àbá rí cleaner jẹ́ ká clean ẹ̀ let's just do that i mean wọn yorùbá ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bóyá tí ń borí ooru. sheget ẹ jẹ́ ká try best wa lórí yẹn eh, then another issue tún ni issue ti salary tí ẹ fẹ́ kí a fi kún eh, owó yín àti ń bá management sọ very soon something good will come up ṣùgbọ́n ṣá o títí ikọ́ tó ń wù yẹn ó yé mi o bẹ́ẹ̀ tó bá jẹ́ kí n bá ṣùgbọ́n mi délẹ̀ náà àbí kó tó di pé òun interrupt mi tí mò ń try láti sọ ni pé gbogbo yín lè pé hospital yìí kò ń ṣe tèmi àwọn kan ló dá sílẹ̀ wọ́n kàn gbé fún èmi kí n máa manage ẹ̀ ni àwọn tí wọ́n dẹ̀ gbé sílẹ̀ fún wa ń sìn wọ́n ti fi kún uh, annual income wa tán láti kó padà sí ọ̀dọ̀ management eh, business ni ó dẹ̀ rí bó ṣe rí gbogbo. excuse me sir. yes. ẹ business tẹ fẹ́ mẹ́nu lé yẹn ni mo fẹ́ sọ pé ó ń lọ dáadáa sir business ó ń lọ dáadáa. ẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ṣá. <coughs> musteti ẹ tẹ̀ kẹ́ ẹ sí i títí ẹ ṣe ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀. Ah, ẹ sọ̀rọ̀ sà. Ah, nǹkan tí mo fẹ́ sọ ni pé with due respect àti lè fi kún sálárì kankan sí yes sir mo ti understand mo dẹ̀ mọ̀ pé àwọn colleagues mi náà máa understand wọ́n á dẹ̀ ní sọ̀rọ̀ pẹ̀lú management kẹ́ fi stabilize pẹ̀lú ọ̀rọ̀ lọ́sùn tá a ṣẹ̀ṣẹ̀ yanjú. ọ̀rọ̀ yẹn yé wọn. àti ọ̀rọ̀ issue multiple taxation tí à ń experience. ṣẹ́gbọ́n ṣe rí inú mi á dùn tí gbogbo wa bá lè reason bí òun ṣe reason yẹn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó yé gan-an please let us reason together okay? ǹjẹ́ a ní anybody tó tún ní ìbéèrè kan. èyí apart from títí tó náwó yìí. àwọn nìkan náà ló náwó. Mm, apart from her, ṣé ààrẹ tó tó. yes titi. ok adàfún yín doctor. Yeah. nǹkan ẹ̀kọ́ péré ni mo fẹ́ béèrè déètì as in ọjọ́ pàtó tẹ fẹ́ fi kówó oṣù yẹn gan-an òun lèmi fẹ́ mọ̀ báyìí. titi. Sir. very soon. òun lẹ sọ̀rọ̀ sílẹ̀ yẹn sa ẹ ní sùnù sùnù kẹ̀dẹ̀ rí lọ́dọ̀ olóyìnbó kòkò ní déètì sùnù ó ṣe kójọ́ ọdún mẹ́wàá ọdún fifteen ọdún forty five Soon no ni ẹ rọrọ mi ó jẹ kó yé yín òun dẹ̀ lẹ́yìn expect kó lu ẹ̀ kó ṣe cleaner papọ̀ mọ́ iṣẹ́ nọ́ọ̀sì nígbà tó lè bá wa white nurse mo bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mú èbí ilẹ̀ ẹ mọ̀ pé ní tó bá dé kò dáa. mo mọ̀ kémi àti yín òjò jẹ́ sẹ́nu mi kan náà mi ò fẹ́ wàhálà o. sun sun sunness ìdá sunness. ìyẹn náà ló fi jẹ́ very soon. Yes, sir. Ah, àti ẹ̀mọ́dún tó fẹ́ rí sí. salary increment wáyé gan-an ẹ wò ó ti ẹ̀ sú èmi gan bí mo ṣe wà. ó ti ń sọ french lọ́fíìsì yìí o mi kì í mọ jẹ́jọ́ fẹ́ rí sí increment ní ọ́fíìsì yìí àṣọjọ ẹ̀yìn náà lẹ́ẹ̀lẹ́ sọ̀rọ̀ mítìnì ní dókítà yẹn náà jẹ́ ta lọ́jọ́ fẹ́ sọ̀rọ̀ yàtọ̀ tí nàá ti títí o wọ́n ní kẹ̀tẹ́ yàn máa. ṣẹ́ṣẹ́ kò sẹ́ni tí ò ní dùn gbogbo náà lálejò owó. ẹ excuse me madam àwọn staff là ń sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ títí yín sí. ìtumọ̀ kí wàá lòun kò ṣe staff ni. ẹ lóòótọ́ ni ẹyẹlẹyẹ ń jẹ àmọ́ àṣà yàtọ̀ sí òde. whatever Tayo wá sí mi mo fẹ́ máa lọ lé. all right dear. ẹ lọ kó ṣì <laughs> ah, ẹ jẹ́ apàtẹ̀gùn ọ̀tí nọ́sibítì ìgbésí ayé ẹ̀ ń mú mi orowó oṣù korowó oṣù a máa yọ bí ọjọ́ ni a máa ah, ah, tó àgàpọ̀ ọmọ ọmọdọ́mọ yìí ẹlẹ́dẹ̀ wú mi gẹ́ngẹ́ngẹ́ ni. kí ló dé náà ṣó fi ṣe yín ni ẹjọ́ every time ṣé kò kí n sun yín ni. Ah. <laughs> ẹjọ́ ogun yẹn dá. ogun wo. ogun yẹn of course. Ah. ṣógun tó ń béèrè olówó ni. ogun yẹn dá. o oh, ṣé hydro court tó ní kí n bẹ́ẹ̀ prescribe eh. ah, òun ló wà lè pè hydro ah, cup ló tún pè tí oh, anyway ó wà nínú medicine room lọ mú bẹ. ẹ ṣe. hydro hmm. ah, cup lẹ́tún pè tí màtá wa ní kàn lọ nursing school wọn ò ní lọ nọ́ọ̀sì ẹ̀gbẹ́ ilé náà a máa kọ́ kiri òun ló ti ń yọlẹ̀ lára yìí ẹ ṣáà má lọ gún wọn lábẹ́rẹ́ ẹkú. ìwọ́n ti ẹ̀ títì kí ló dé kí ni pọ́blẹ́mì ṣé ìwọ nìkan ló wà lọ́sípítọ̀ yìí ni ìwọ lẹ́yìn ìwọ àmàwí táìwì ó ń fi ọlá nọọsì bí sí omú yẹn ó fi ń tọrọ ṣé ìwọ mọ̀ wípé ẹni tí ò bá mọ ibi tí ẹ̀dẹ̀ ẹgbẹ́ ti là ó máa sáré kù ni. ẹgbẹ́ mi ló ṣí lọ ẹgbẹ́ mi ló ṣí lọ wá gbèsè ọ̀rọ̀ ẹ ó lọ ṣì bòròrò ó dàbí àtùpà tọ̀ntàn lálẹ́ abẹ́rẹ́ nǹkan mi wà ẹ wò yẹn lákọ̀ọ́kọ́ yẹn náà ó ti lè ṣújọ́ jù ó ti lè tọ́ jù ọmọ àlè kò dúró gbèsè ọ̀rọ̀ ẹ ó dàbí iná tó sátọ́tọ́ táwọn kéèmá lò gbàtàn ya fíìmù 1972 mo rò kó dàbọ̀ ìfi ẹ̀ burú ẹjọ́ wọn kọ́ lọ́fíìsì yìí ẹjọ́ wọn kọ́ àwọn olóṣì èmi ni omi ìmọ̀wọ́n ara mi ni o gbajúmọ̀ gidi ló dúró ìgbajúmọ̀ tán o gbajúmọ̀ rèé o máa dúró sáwọn àwọn olóṣì tẹ́ pé bàtà wọn kọ́ bá ṣù alẹ́ lọ́mọ ara yàrá wọn jẹ́ òde ṣe shopping láàárọ̀ ẹ̀yin olóṣì dédé ẹ gbádùn mi lọ́fíìsì ìyá wọn. Táyọ̀ ọ̀dọ́ mi lè mí bíbá yìí tóbi o. Ah, ah. Ah, ó ga o ọ̀rẹ́ mi mi ò gbọ́dọ̀ tọ́ ẹ mo kí ajé kù jòkó sínú ilé báwo ló ṣe ṣe this is big. Táyọ̀ ọlá Ọlọ́run ni o. ọlá Ọlọ́run ó má fi inú mi mú mo jẹ má fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún mi sọ̀rọ̀ fún mi straight iṣẹ́ kan náà ṣàlàjọ ń ṣe. ọlá ọlọ́run àtọ́lá kúnlé. kande kúnlé. ọ ah, ọ ah, mo sọ fún ẹ náà ọkọ àfẹ́sọ́nà mi tó wà lamẹ́ríkà. ó ó ó ó ó ó. yes. ó kúkú jẹ́ kí n rí wọn yóò lè jẹ́ kó kọ́ máa sink sagbárí mi. Eh? wọ́n ṣe padà ní New York ló ń gbé. New York. yes. wọ́n tẹ́lá ń gbìyànjú o. ó ṣe jẹ́ ayọ̀rẹ́ mi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀. Eh? ó ti fà àwọn orúkọ ránṣẹ́ sí ẹ owó sèmi. bẹ́ẹ̀ni ah èlò èlò èlò mm. owó yẹn náà pọ̀ náà èlò ah one thousand dollars náà ni. Eh! Mm. jọ bá mi bá mi convert ẹ bá mi sọ̀rọ̀ in náírà. oh ok kò lè ju bíi one hundred and sixty five thousand naira lọ. yí tọ̀ntọ̀ fún mi tí wọ́n rí rí. bẹ́ẹ̀ni ó ṣe o owó yẹn wá dà báyìí. ní sùúrù náà náà ṣé mo lọ sá lọ. tó ń gbóná tó ń gbóná yìí. tó ń gbóná àwọn rí màá lọ bẹ́ẹ̀ mú wá. jọ ló mú wá ló mú wá tó bá ti ń bọ̀ gbóde wa bíbá ilé màá sùn lálẹ́. Mm. ṣáà sí ilé mi yí ẹ. Ah, ọjọ́ òní mo mọ̀ dé ìlàdí láti lù wá ẹ̀dá òdà ó pin o. bísí. sá. bísí. sá. ẹ̀mí ló mú pé ọ. mẹ́ta. ó rí yorùbá ní ohun là ń pín mùgbẹ́ èjìgbò èjìgbò ní tó o bá mú tán ó ní ìyèrè rẹ̀ ó ní tòun ni bá a ti jọ wáyé a ju mẹ́ta lọ. bẹ́ẹ̀ sì ni wọ́n ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. wọ́n rí bo ìrere àtàlábàáhùn fún rẹ̀ sórí bí ọlọ́gbọ́n èèyàn bí ṣe mọ́ ronú ò ní mo ṣe fẹ́ ronú lórí ọ̀rọ̀ rẹ̀ tí ọlọ́pọlọ èèyàn bá wo ṣàkun yóò mọ̀ mọ́ bí tí ọ̀rọ̀ bá ń lọ tí a bá fojú inú wò báyìí lílọ sékò rẹ pátápátá yà jẹ́ bí ọdún kan báyìí. kò tiẹ̀ títọ́ ọdún kan. tá a bá sì wo ẹni tó mú ọ lọ eléyìí á jẹ́ bíi ọdún méjì tàbí kólé. dáadáa <laughs> ti lé lọ́dún méjì. láti ìjọ títí wá ń wá sínú ìlú yìí irú ọkọ̀ tó o gbé wáyìí ké e gbérú ẹ̀ wá rí bó o ní wọ́n ṣe ṣe. àdúrà wa ló gbà á gba abísí ẹ mọ̀ tó káwé àkà ẹ̀yìn àti pé ó yẹ kẹ́ ẹ mọ̀ pé káwa yìí dọ́gba ẹ sì mọ tá a bí pé sáà ẹ̀ látòde ọ̀run ṣanṣanṣan báyìí ló tán nígbà tí ń bẹ lábúlé níhìn gan owó rẹ̀ jí sówó pépépé ká má ṣe àṣọ pé bèlè ń tà sí ìtútù adékùlú èkó tó jẹ́ pé ìlú owó ni. <laughs> ṣé ìyàwó nìyí àbí àfi ọwọ́ wá mi. wùmí èèyàn ti ṣe mọ́ ọgbẹ́ni olókùnrin ju oògùn kí ló dé tó ń ṣe báyìí ṣé ó di ni bísí ni àbí kò lè sọ̀rọ̀ fúnra rẹ̀. ń gbọ́. bá mi àgbáyé àdálẹ́. bẹ́ẹ̀ bá jẹ́. ẹ dẹ̀ sì jẹun ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bá mi tó máa yẹ pé yàrá bèrè ni èmi náà fẹ́ ṣàlàyé fún yín ṣe ti mọ́tò tí mo gbé wálé ọlá kúnlé mo ní mò ń jẹ lẹ́kọ̀ọ́. Mm-hmm. kúnlé. bẹ́ẹ̀ ni bá mi. ta ni jẹ kúnlé. ọ ọkọ àfẹ́sọ́nà mi ni. kí ló dé tẹ̀ ìjọba. máàmi kò gbé nílẹ̀ yìí òkè òkun ló ń gbé. òkè òkun ló ń gbé. bẹ́ẹ̀ ni lọkọ rẹ abẹ olúwa mo wà ah, dúpẹ́. dàpọ̀ jẹ́ kí n sinmi fún ọ náà jẹ́ kí n sinmi fún ọ eh, ṣé wọn ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ ni. Ah, ọmọ ṣe o àgbámọ̀ gba nǹkan lẹ̀ lọ́ọ̀ mi. Ah, ọ̀dà kí ló dé tó jẹ́ ìwọ ṣe béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ fúnra rẹ. n mọ̀ ṣe nǹkan o wò mí dákun bí kúnlé ọ̀hún bá dé mo fẹ́ kẹ́ ẹ jọ yọjú sí mi nítorí Yorùbá ní bí ọmọdé méjì bá ń gègì nígbó àwọn àgbà ló mọ ibi tí ó wò sí. bá mi yóò wá jọjú sí yín kódà ìgbà tí mò ń bọ̀ mi báyìí mo fẹ́ rí bá mi àti màmí lábúlé ṣe ló fi àwọn owó kan ránṣẹ́ sí mi ó ní kí n kó fún yín. ó ti fowó ránṣẹ́ sí wọn. fowó ránṣẹ́. olúwa ọmọ ṣe orí mi ọmọ ṣe. ẹ máa jẹ pẹpẹpẹ kò ní kúrò lẹ́nu yín bá owó náà ni. wọ́n ní ẹgbà. ẹgbà oúnjẹ ọmọ ni. Mm-hmm. Ah. ń tẹnu kó fún ìyá rẹ ọjà rẹ. wọ́n ní oko wa olúwa ò ṣeun mo dúpẹ́ èmi nìkan tán. Ah. ẹ tún gbà sí. olúwa ò ṣe. ẹ ṣàfọkàn yín balẹ̀ oúnjẹ ọmọ ni ẹ máa jẹ. ọkọ mi èkó gbé wá olúwa ò ṣe o dúpẹ́ ṣe ẹ tọ́jú ẹ lẹ́yìn. ẹ tọ́jú ẹ tọ́jú ẹ ah. tọ́jú. omi gbogbo ìgbà tó wù tó bá dé kẹ́ ya yá rí pẹ́ dọ́dọ̀ mi o. bá mi yẹn ò le ayọ̀jú sí àti káwọn ẹbí ẹ̀ lẹ́yìn àwọn adànà. ó ti tán ó ti tán ọkọ mi lọ́wọ́n wà ní yá ẹ̀ èṣù náà ní yá ẹ̀ èèyàn pápá tó wà ní yá yìí ẹ bá máa rí ṣe. a tẹ ẹ bá kí ọkọ tí mo sọ ìṣe mo rí irú rẹ yìí láti jọ mo ti dáyé mo rí yìí ẹ̀rọ oríṣiríṣi ní bẹ́ẹ̀ nínú ọkọ̀ yìí rán ni fún ọ̀pá sọ rí mo tún rí ẹ̀rọ ayárabíàṣá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ amúlétutù ìbẹ̀ǹbẹ̀ ẹ̀rọ ni ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì ìbẹ̀ǹbẹ̀ ẹ̀rọ ayélujára ìbẹ̀ǹbẹ̀ ah! ẹ̀rọ ajára bí àṣà ìbẹ̀ǹbẹ̀ ah, ah! ìgbóná ìbẹ̀ǹbẹ̀ òtútù ìbẹ̀ǹbẹ̀ ọ̀gẹ̀nẹ̀tẹ̀ ìbẹ̀ǹbẹ̀ nínú ọkàn kan ṣoṣo. lọ́nà lọ́nà wa gbogbo nǹkan mọ́ gba bẹ́yàn bá ti fẹ́ máa fún mi léèrè jẹ ìrìn gbà gbogbo ẹ̀ lọ ti ń sọ látàárọ̀ tá a tẹ́tí o èwo tún ní ìgbóná àti ọ̀gẹ̀nẹ̀tẹ̀ rí ìyá ẹ burú ni lí tí mo fojú ara ẹ ń rí ẹni bá débẹ̀ nìkan ló lè ròyìn bẹ́ẹ̀ ni ah, mo rí sábà pé mi mo lọkọ̀. kí n tiẹ̀ tiẹ̀ ti jẹ́ ń bẹ̀ ṣé ọlọ́gbọ́n kọ̀ wá fún ni àgbọ̀ ló lọkọ̀ ni. lẹ́nu rẹ sọ́hun de sọ́ọ̀mù ah, ah. pé tí ìyàwó èèyàn bá ní èèyàn lèèyàn ní ni àti ẹsẹ̀ wa mọ̀ yìí pé Adébísí ìyàwó mi tuntun ni. lẹ́ni tó ti ìfẹ́ ní sulọ́kà. ọ̀la òde yìí. ní kíni lọ lé àwọn adébísí tá a lọ fi dáná. ní o dá adé. kí làwọn kó ṣẹlẹ̀ o. Ah! mo fẹ́ fẹ́ níyàwó nù ń tọrọ rẹ̀ nù. níbo lọ́wọ́ àfi àtàkẹ́ ìyàwó rẹ̀. èyí ṣe tó ọmọ ń béèrè gbèrè àwọn ìbéèrè tí ò mọ̀kọ́ lọ́wọ́ báyìí àtayédáyé láti mọ̀ yìí pé ìyáálé máa ń wà ìyàwó sì ti ń bẹ àṣàkẹ́ ní ìyáálé nù. adébísí di ìyàwó. bẹ́ẹ̀ni mo wá dẹ ní ìyàwó yìí ìyáálé bẹ ìyàwó lọ ìyàwó wọn ti yé mi oko oríire rẹ mo bá ó ṣe wọlé ó ṣe wọlé. patient tó yẹ kẹ́ attend tí ẹ attend why. kò lè work. kò lè work kí ni ò lè work. kò lè yẹ attend àbí. sí nǹkan téèyàn ní ìlú ń tán lọ hospital yìí. akọni ìbọ̀jẹ̀. ilé àwádùn. akọni ìbọ̀sán. ilé àwádùn. akọni ìbọ̀sán. ilé àwádùn. akọni ìbọ̀sán. yóò dáadáa. ilé àwádùn. akọni ìbọ̀sán. ilé àwádùn. akọni ìbọ̀sán. ilé àwádùn. akọni ìbọ̀sán. ilé àwádùn. akọni ìbọ̀sán. ilé àwádùn. akọni ìbọ̀sán. akọni ìbọ̀sán. ilé yìí dùn lóòótọ́. ẹ lẹ́yìn àná mi. ó jàre. ẹ rọra ẹ̀yìn. sẹ́ni wíwá tá a wá bí lónìí mo tẹ̀lé àjọsọ èmi àti Bísí ni pé ká ṣe é bí wọ́n ti ṣe é kó ba lè yí gbèsè bẹ́ẹ̀ yìí ló ní pé ká kó ẹ̀fún bàbá ẹ̀gbẹ́ fún bàbá bàbá lẹ́nu gbogbo ẹ̀. àwọn nǹkan àná rẹ̀ àwa fi dáná pé kẹ́ ẹ yọ̀ǹda Bísí fún mi. kémi rẹ̀ mú un gbé ní ọkọ ọkọ tí aya o aya o àwa ni àwa ni àwa ni. mo sì fojú ilẹ̀ mú fẹnu rí náà ah, àkọ́kọ́ náà etí èmi di sí ọ̀rọ̀ àfẹ́ra ẹni àfẹ́ra ẹni tẹ́ ẹ pé ń bẹ láàrin yìí èmi ò mọ nǹkan kan pa ẹ. ẹ wo mi ẹlẹ́ẹ̀kejì ń bẹ èèyàn ò ní mọ ọkọ ọmọ kó tún mà lé ẹ èmi mọ ọkọ adébísí lẹ́kọ̀ọ́ mọ dá mọ dúdú dúdú. bàbá sẹ́ẹ̀rì ó dá mi lójú lọ́pọ̀lọpọ̀ pé n tí ń bí sí ń sọ ẹ̀yin lẹ̀ ń sì gbọ́ èmi gangan èmi gangan lèmi tí wọn nífẹ̀ẹ́ lòmí ìsèmi o èmi gangan ni bí ń pè lọ́kọ rẹ̀ àbí òye ń sèmi kan n ò rẹ́ mi kan ẹ pé Bísí jáde. ó sì wáá fẹnu ara rẹ kó wáá fi sọ kí n gbọ́ àkọlé ah, ah, ah, sọ bẹ́ẹ̀ mo mọ ibi mo mọ ibi mi ẹ dì sí. ẹ mọ tọrọ yín Bísí ti lọ Èkó látàárọ̀. ẹlẹ́fẹ̀ ń bàbá ẹ mẹ̀sẹ̀ fẹ́ gan. tá lẹnu tá lẹnu yọkànyọkàn. pánà ẹ mọ́ kí náírà tó ń sọ yìí pété àlùmọ́ àti ẹ̀dí tí ò gbọ́ torí ìfẹ́ ti ń bẹ lọ́kàn rẹ̀ ewu ń tiẹ̀ sọ gbọ́ ni wọ́n náà rẹ̀ wá ti mú fọjọ́ keje ọjà títí ti wà lọ́dọ̀ ọkọ ẹ̀ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ nígbà yẹn mú ti mú fo fọjọ́ keje. bẹ́ẹ̀nu sọ̀hún bẹ́ẹ̀nu sọ̀hún. pẹ́ẹ́nu rẹ̀ bíi ti ń bùtì. bàbá ọmọ tí wọ́n ń sọ ni ẹ dákun ọmọ bínú ìwọ náà wọn mọ bá gbàlagbà sọ̀rọ̀ báwọn yìí tó sọ ń kọ́. ilé ni ẹ ti bára yín wí ẹ má bínú kó ṣe báwọn sí yín àmọ́ ẹ pé Bísí jáde aya mi ni bisi mi lọ́kọ rẹ̀. ńlá ńlá kọrin ní látàárọ̀ pé ilé àwádùn ọkọ lẹ́ẹ̀kọ́sọ ẹyin ilé àwádùn ah, ọkọ lẹ́ẹ̀kọ́sọ ọkọ lẹ́ẹ̀kọ́sọ. mo rò pé etí ń dùn ọ́ mo ní Adébísí ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ lẹ́kọ̀ọ́. Ah, ah, kí ni bàbá ń sọ lẹ́nu gan sọmọ wàá lọ ẹ̀kọ́ kò ní dágbére fọ́kọ rẹ̀ gangan. ẹ wò ẹ pé Bísí jáde o ẹ pé Bísí jáde o èmi ò ní kó yá yín mi bá rí Bísí o yàyín níwà ẹ pé Bísí jáde wọn ò ní kó yá yín mi bá rí Bísí o. ọba sùn ní ìtọ́sùn mi. mi bá rí Bísí wọn ò ní kó yá yín mo mọ̀ yàtọ̀ jẹ mí o mo mọ̀ yàtọ̀ jẹ mí wọn ò ní kó yá yín mi bá rí Bísí o. omi tí ó bá pẹ́ tó o bá kó ẹrù rẹ ọjà yín ọ̀rẹ́ ń ṣe mí mo sọ bẹ́ẹ̀. èmi ò ní kó yá yín mi bá rí Bísí ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ bàbá ìwọ ṣe wọ́n máa ẹ fi mí tó ṣe gbogbo èyí tí mo ṣe yìí. sọ̀rọ̀ lè ìjà fi jẹ wa. ẹ fi mí lẹ̀ bá rí Bísí wọn kó yá yín kó yá yín ẹ gbé bísí jáde o. bàbá ẹ pé bí ẹyàn kò kó ọ̀hán inú. òun ilé bàbá ẹ̀kọ́ ló wà yìí o. àtìlọ ẹ̀dá ti wá dógún. àti jẹ́nìyàn ti wá dógún dọ́dẹ. sisi ooo sisi nọ́ọ̀sì. títí orí mi ni. ìwọ lọ́ọ́ yà ni one thousand. Ah, kí ló dé ṣé mi àti ẹni jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni why this attitude. ha ni jáde tẹ́lẹ̀ náà èmi ò mọ̀ o. anyway níbo ló lọ tí mo pe fóònù ẹ títí tí ò gbé mo ò pe fóònù ẹ rárá màá ti pe more than ten times now look at the time wo time tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nílé for kind of loud ṣé time tó yẹ kó ọmọ olúwàbí ṣe máa bọ̀ nílé lè. kí ẹ fún ẹ lésì ọ̀rọ̀ ẹ ada o pè mí rárá pé more than ten times láì ṣe pé bóyá mo ṣiṣẹ́ lẹ́màjẹ́nsì Lagos State láì ṣe pé bóyá lè yín jó onídìí ambulance wá wá wá jẹ́ nsọ kíní kan fún ẹ ibo ló ti ń bọ̀ ibo ló lọ láì ṣe last man ọmọ ṣọ́ mi lẹ́sẹ̀ ṣọ́ mi lápá kí ló dé gan-an kí ni. Abu, I'm your fiance, and you are my wife to be I mean my baby so mo ní right láti pè ẹ́ lẹ́ni time tó bá wù mí. tapọ̀ wàhálà kò lè yẹ I'm your baby baby èmi àwọn òkìkí afọláyọ ni kò máa sọ bẹ́ẹ̀ fún ewu tèmi àti wèrè I'm your baby ẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi wèrè o sori ẹni tó bá yẹ bébí èèyàn àwọn tó bá pèèyàn bébí tóbi ní bá ń dáhùn tó bá rẹ̀ tó ṣe my baby my sweetie ó ní tó bá dé bóyá bí àwọn nǹkan gidi ó mọ̀ handbag ń wọlé owó ń wọlé aláti ń sọlẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n ṣe ọjọ́ ọ̀bì wàá rí gift tó máa jẹ́ kórìí ẹ̀ wú kọ́kùnrin yẹn tó pè ẹ̀ ń bébì wọ́n máa bébì yẹn kò yẹ ọmọ baby sweetie darling but olóṣì tó bẹ́bì èpè ló máa gbà èpè gidi tó kọ̀ǹkì òun ló máa gbà. o ti ń gbèsù láàyè o ti ń jẹ́ kí èṣù máa gbógun láàrin èmi àti ẹ̀ mo dẹ̀ mọ̀ pé àìtí lówó lọ́wọ́ mi ló fi jẹ́ kó máa fún mi ní gbogbo attitude yìí eh? and thank God I'm a graduate bó iṣẹ́ ni mo ti rí wọn náà dẹ̀ mọ gbogbo gbìyànjú mi lórí iṣẹ́ tí mò ń wá. èmi náà rẹ̀. gbogbo nǹkan torí pé kò tó gbogbo ẹ̀ ló ṣì máa wá ṣẹ́kù and I have a good news for you. o ti ríṣẹ́. please don't tell anybody. o ṣàmọ̀ Mr. Um, Yinka tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wa. Yinka kò dé. no general tó máa ń pè ní general ó ṣàmọ̀ pé CBN náà ti ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ promise pé àwọn máa fún mi iṣẹ́ títí next year sórí bẹ́ẹ̀dì ẹ̀ tó ń sọ ń sìn báyìí next bẹ́ẹ̀dì ẹ̀ gbọ̀gbẹ́ lọ sí tako àbẹ̀ ni pẹ̀lú àwọn ọ̀rẹ́ máa invite wọn ó máa gbádùn ó máa wà pa mo tún parí bẹ́ẹ̀dì ẹ̀ mo tún wá picanto mo tún lẹ́mọ́ndì akọ́bẹ̀ customize plate number ni títí ìyàwó dàpọ̀ ó bá jíṣẹ́ bọ́ǹsìn ó ń jọ̀rọ̀ orí pé future mi bright gan. future ẹ dàpọ̀ wàhálà transformer future ẹ ti blue. my god. oṣù wo la wà yìí ná. march. wẹ́rẹ́ ní ọ̀dà pọ̀ ah, wẹ́rẹ́ gidi àwọn ayé wọn different wọn kò pọ́pọ́ fún báyìí wọ́n ṣe lórí ẹ̀ ni a máa fún ẹ níṣẹ́ ní ọdún wo next year táwa ní march kò ní dáa fún wọn àti ìwọ náà ah dàpọ̀ wàláì téèyàn bá wo àkọsẹ̀já yí ẹ tó wo àkọsẹ̀já pé jẹ́ kó bẹ́ẹ̀ dòwò pọ̀ rárá o ò ní ò ní present ìdẹ́kùn tó máa ní future káwọn ní báwọn wèrè tó ẹgbẹ́ ẹ̀ tó kù ọmọ yẹn graduate wà láàbá graduate tó wà lápapá wọ́n máa sọ yẹn mọ́ náírà bọ̀ i'm a graduate mo mú àwọn tó ń wájà fún gidi tó jẹ́ graduate ni wọ́n gidi tó tún ní masters ìwọ́n sọ pé i'm a graduate mo ní picture náà láì tí ìrìṣẹ́ yẹn ló ti ra pìkántó fún mi olóṣì ìwọ́rọ́wọ́ ra kẹ̀kẹ́ máa rúwa kà á yẹ ọ́ sórí tí má jókòó sí di òṣì olúwẹ̀ ò ní yìí ọlọ́run sórí gbogbo ìfẹ́ tó wá ní ìsinmi mo fi àlùkò ránù bẹ́ẹ̀ kópa gbogbo ẹ̀kọ́ báyìí kó lọ fáwọn tó ní ẹ́ ń lè mo yọ̀ǹda tó láti wọ àtijọ́ tó fẹ́ rí next year yẹn mo yọ̀ǹda dàpọ̀ gbogbo mo wá sọ fọ́lọ̀ ní wákàtí àti ìṣẹ́jú yìí gbogbo àwọn èèyàn bíi dàpọ̀ tó bá kú lórí ilẹ̀ ẹ̀yọ ọlọ́run má jẹ́ kó rojú ráyè dọ̀dọ̀ mi tó bá dé ọ̀dọ̀ mi ọlọ́run má jẹ́ kó rẹ́ni là fún mi tó bá ti wò mí lọ́kọ̀ọ́ bàtà tó sì mí báyìí pajápajá kó mú wọn lẹ́nu kó má jẹ́ kò ní yẹ ẹyin. títí tí owó ọmọdé mo sọ sílẹ̀ ń sìnkú sí kò wọ́n tó ń wẹ̀ lórí ọ̀rọ̀ oníṣẹ́ máa ń wúyàn lórí lórí kò ti yà wèrè ọ̀rọ̀ oníṣẹ́ ah, ilẹ̀kùn fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi àmọ́ ọlọ́run ò jẹ́ lóṣì. títí ò lè yẹ kí fẹ́ kárí náà ọjọ́ nítorí ọlọ́run. àwọn tí kò dáa fún wa fẹ́ràn ó máa lè. Ah. ọmọ ga o èmi mò ń ṣọkọ mò ń ṣèyàwó tí bá pe títí lórí fún báyìí pé i love you èmi náà máa tún reply i love you too ìjọ ọ̀la ṣe gbogbo ilé ìjà. sisi ooo sisi nurse àtìlá ẹ̀dá ti wá dógún àti ènìyàn ti wá dógún dọdẹ. Dàpọ̀ kí ló dé ò lọ́lẹ̀ ni. ilé náà mo ti ń bọ̀ àti four thirty ni mo ti jí kúrò nílé kí n ṣáà tètè bá so mi ò lè sùn mi ò lè wo ṣé ló dàbí ẹni pé mo ti ṣẹ. dàpọ̀ onídàá fún fìjìláńtì tí òyìnbó kan láàárọ̀ kùtùkùtù monday láàárọ̀ kùtùkùtù monday dàpọ̀ òde ló ní future ṣé future ò ti dín mú báyìí. oh my god títí jọ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ. ó dà mò ń gbọ́. jọ kí ni mo ṣe fún ẹ gan-an tó fi máa ń ṣe báyìí fún mi. dàpọ̀ mi ì mọ̀ pé ó máa béèrè èmi gan-an dẹ̀ dá ẹ lóhùn ó gbọ́ yóò bá mi ó ní kí ló ṣe fún mi gan àwọn ẹgbẹ́ mi tó ní boyfriend torí mi níbi aláìní ni àwọn ẹgbẹ́ mi tó ní boyfriend mo mọ tó ń ṣe nígbèsè ayé wọn tọkùnrin ń ṣe nígbèsè ayé wọn Regina Shukwu nígbà tí Kenny Adéyẹmí fẹ́ fẹ́ mo mọ tó ń ṣe láti ṣe pé ọmọ yẹn ti gbà mo mọ wàhálà ẹ̀ blackberry bb porsche àwọn nǹkan oríṣiríṣi prada gucci zara christine louboutin ọmọ ìyá mi ò lè ka gbogbo designer tí mo wá kà á lẹ̀ yìí pàǹdà wọn fake tọ́ntàn yaba mi ò rí rí mi mọ kọ́lọ̀ tó jọ mo dẹ̀ ní mò ń fọkọ̀ ọjọ́ birthday mi nìyẹn ọjọ́ bí mi ọjọ́ bí mi tó bí mi ń lè wa olùṣe ara ẹ kí ló rà fún mi. ẹ bò mú pé náà. láago mélòó. two o'clock. am àbí pm. am. lóru. ẹ yẹ ẹ torí mo rí pé táìmì ẹ lèmi àti ẹ lè ráyè sọ̀rọ̀ ọ̀fẹ́ tó wà láàrin mi àti ẹ. dàpọ̀ àwọn ogun ọ̀run á dá oorun mú ẹ ní ojú. bó ṣe ń jí mi lẹ̀ ní aago méjì òru méjì òru yẹn ogun ọ̀run á dá oorun mú ẹ ní ojú àwọn aya ṣèpàdé nínú brain yẹn kí ni mo ṣe fún ẹ tó ń gbé mi gbóná náà kí ni mi ṣe fún ẹ. bo mo tún send poetic birthday message sí ẹ tó dẹ sọ fún mi pé like. léyìí tẹ́mi ò understand kí ló kàn mí pẹ̀lú poem bákan méjì lọ̀rọ̀ fẹ́ hmm. sórí any relationship tẹ́mi bá wọnú ẹ̀ for one reason ni torí làádà ẹni tó bá ń wá ládàá a lọ ṣọ́ọ̀ṣì àgbálẹ̀ àfọlẹ̀ olúwa akani mọ́ṣáláṣí àrọ̀mí sàgè àwọn tó ń wá ládàá nìyẹn làádà lèmi wá nu relationship ó lè má dàn mí mọ́lẹ̀ Kawade, kó máa ní okay baby i love you baby ọkọ mi sọ̀rọ̀ yìí fún ẹ tẹ́lẹ̀ dàpọ̀ sórí láàrin èmi àti ẹ eré parí wọ́n ti pè kọ́ọ̀tì eré tán báyìí mi ò lè jẹ́ òkó sì bá mi ṣọ́ọ̀dẹ̀ ni mo máa tó ń tún ẹ o káyọ̀dé ọláwálé ibi tó máa bá ẹ dé tó máa bá ẹ dé torí òun náà bí twenty years ló fi wáṣẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹlẹ́jọ́ wà yìí olóṣì má padà àmọ́ ìfẹ́ mi àti èṣù kìíní ó dópin àwa lè sọ tó bá padà dá fún ẹ tolówó bíi Mike Adenuga Ganiu Solomon ó yìí lè padà wá àmọ́ láìsí yẹn tí bá rí ẹ ń máa tú ajá sí ẹni olùṣọ́ onírìn ìyàlẹ́sẹ̀ orí jàpìtà. títí títí god pẹ̀lú gbogbo pákéjì tí mo lò wá tí mo rò bí akin tún fi entice ẹ ọlọ́run ah, títí ó bọ́. àtìlá ẹ̀dá tí wàá dọ̀gbọ́n àtìlá ẹ̀dá máa dùn àti jẹ́nìyàn ti wá dógun dọdẹ sisi o, sisi nọ́ọ̀sì. mo ti ń wá yín látàárọ̀. ṣé kò sí. irọ́ ọkọ ló kọ̀ mi. ṣé ti má rí ni. ẹ kò ṣọkọ bíi bẹ́ẹ̀ yẹn boyfriend ni wèrè dẹ̀ ti di ex báyìí. ìyá ẹ pẹ̀lẹ́. Ah, ayé ò rí yẹn ro èmi ò rí yẹn ro ah, ẹ mọ̀ pé tọ́lọ́run bá ń ṣoore ń gbà mí èèyàn arókè bóyá ká ló ń ṣe fẹ́yàn ọmọ ẹ̀dá máa sáré káàkiri bí ọlọ́run yọ̀yàn ni bóyá orí fẹ́ sún mi bá rẹ̀ ni. ẹ dẹ̀ tún rí yẹn sọ because every disappointment is a blessing in disguise. Hmm, òun náà ẹ ti àmọ́ tí mo rò kí lè sọ mo nílé tọ́lọ́run ti gbé olóyè burúkú vigilante kó lẹ́yìn mi ìwòlò sí mo lò lọ́la tó máa ma ṣọ́ mi kiri tí mo dẹ̀ ti wá fúrì báyìí bí bóyá kẹjọ kẹ introduce mi sí ìkan lára àwọn ọ̀rẹ́ yín. sorry àwọn ọ̀rẹ́ mi wò. ìbí ah, ah, mọ̀ pé ẹ̀yin lẹni chief akande ẹ kò bá mi mú kan láàrin àwọn ọ̀rẹ́ wọn ṣóye yín. <laughs> nurse titi ṣé tí mr akande tẹ̀ ń wé yẹn wọ́n mú mi gẹ́gẹ́ bí àbúrò ni o. Oh, àbúrò òun lẹ̀ ń wò yìí ẹ bèrè lọ́wọ́ tó mọ̀ mi dáadáa àbúrò tó wà reliable responsible àwọn ẹ̀gbọ́n mi gan lè máa ń pè kí ló dé ọmọ ìpọ́jù ọlọ́run àbúrò yẹn máa ṣe Nurse Títí mo understand yín mo dẹ̀ fẹ́ understand mi mi kì í ṣe irú ẹ̀kọ́ sọ́nà mi. Thank you. Yeah, sorry, can you move a little bit forward? Aye, dájú kéèyàn kan jókòó sí etí àgbà mi kó máa mu kó máa fi we, kó máa fi fọṣọ kémi me, títí tí ò lápọn kí wá yọ kọ́ọ̀pù pínpín báyìí kí n fẹ́ bomi dẹ kí wèrè kan dẹ àmì ní ọwọ́ látẹ̀yìn kí la gbé sáyà tá à ń pin kí ni ta wálé ayé máa yà what is it bí a ṣe léèbù. àrẹ̀mú àrẹ̀mú tí n fi wọlé débi ọ̀rí mi rárá tí n fi pariwo orúkọ rẹ ọ̀sẹ̀ dá lóhùn wa máa yìí kí dọ́nà kí ló wà ń bẹ lórí ọkàn rẹ tó ń rò náà ṣé ti òjò tó rọ̀ tó bà gbogbo nǹkan ọ̀gbìn wa jẹ́ ẹ pé bí àbá kó àgbàdo lọ́dún iṣu ló fẹ́ dé ìta sì máa ké. dákun gbẹ́nu lọ jẹ́ kí ló kàn mí pẹ̀lú àgbàdo ta àgbàdo ọ̀ta kí ló kàn mí pẹ̀lú yìí hùn bí gbogbo rẹ̀ ò bá sọ ìsànrígà yẹn ó sì tẹ́ lọ́rùn yìí nǹkan ló bá mi o dákun torí ọlọ́run ọ̀rẹ́ mi irú orin wo mo fẹ́ kọ sí gbẹ̀du bísí tó tẹ̀ lọ́kùnrin. lákùnrin o ọ̀rọ̀ adébísí ni ìwọ ọmọkùnrin gbé sọ́kàn mi sì gbé fún ọ. ṣé kò tó gbé ọ. láláì sàpọ́ntán ló ń fi iye obìnrin jẹ hmm. ìwọ ọmọkùnrin yìí. Hmm. ẹ dákun ẹ bá ń bí nígbà tí kì í ṣe pé mo sáré ẹ wò mí séèyàn kan wá rí máa wá lóhùn ọ̀rẹ́ èèyàn ni. ìrasẹ̀ bíi gírísì. òótọ́ ọ̀rọ̀ nìyàwó rẹ mú dé yìí o ah, ah, ṣé ò lójú ni obìnrin lórí rùmúrùmú ìwo iwájú ìyàwó rẹ bó ṣe ah, bó ṣe aláìlè mọ sọ. bọ́jú ẹ̀yìn ìyàwó rẹ ọ̀ máa bá a ní ìwọ ọmọ. Ìṣọ̀lá Ìṣọ̀lá ẹ àṣebọ̀ ti máa ń wá bí ìyàwó mi lọ́ mọ́ ń wò. afọ́jú kan wọ àrí bó ṣe fi rùn múrùn. olè gbogbo gbọ́ wọn kò láyà dákẹ́ dákẹ́ gbọ́ wọn kò láyà kò kò kò kò rà lé lọ. oya ìṣọlá wọn lọ. kí n máa lọ. wọ́n lọ. ètè bá ọmọkùnrin yìí ó sì ń bá a sá ò bọ́ wàhálà ìbáwọ̀ mi bá tẹ̀rù bẹ̀rẹ̀ ìfọ̀lẹ́gbọ̀n ẹ̀ ìṣọlá ìṣọlá ọ̀ ọ̀ fọlẹ́ kò ní dá ọ̀ èèyàn. bàbá lójú náà fi rẹ ó sì jẹjẹ ẹni tó mọ owó kan ògùn. lẹ́nu rẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹsẹ̀ wọ́ọ̀sì nígbà tó wọ́n fọwọ́ tó ń fọwọ́ gbé ọmú rádà àdá ti bẹ̀ láyà ara ẹ̀ sókè tó ń fi hàn ọkùnrin mi ó yà dé wọn jẹ wọn dé wọlé lọ dé dé dé wọlé lọ wọn jẹ wọn dé wọlé lọ. wọ́n tún mọ́ bẹ̀rẹ̀ wọ́n tún mọ́ bẹ̀rẹ̀ aṣẹ́wó nù. Eh, ìṣọ̀lá wọn ń wú àyà Ah, no, Not not not really, really, really. Okay, Kyra Lola. Okay, Timothy, please marry him back. Ok, sir. ok, sir. O rárá ilé lọ fi bí ní ìyá láyà ahun. Kí ló ṣe? Mo ti ń rí ẹni tó ní ahun láyé yìí tó jẹ́ àtàgbọ̀n mi ìrẹ́ni náà òun ló tàn ṣáàtì. A ní kí ló ṣe? Ó dáa ṣúdà kájọ wà ń bì kan náà ká má lè má fọ̀nà wọn ra wa pé òkè ọ̀nà rí báyìí ni o gbà báyìí ni kò má gbà. Ṣé ní gbogbo nǹkan tó ń sọ ikú tí yé mi? Ó wù dé explain dáadáa kó jẹ́ ká gbọ́. Ó dáa ṣó yẹ kó jẹ́ nọ́sibítì nìkan lá máa dá gbọ́n mu á máa dá jẹ́ á máa òun ah, nìkan àfọwọ́n àfọwọ́n kó dà chop alone you die alone. ẹ ṣé ojú tiẹ̀ fọ́ ni àbọ̀ náà dàrú mọ́ ẹ lójú ah, because kò yé mi wọ́n fọ̀rọ̀ náà wọ́n fọ̀nà wọn kí ló yẹ. wàhálà ẹ̀mí mi ò yọ̀dọ̀ ẹ mo kàn fẹ́ tẹ́ mi èèyàn máa bẹ̀ sọ̀rọ̀ ọlọ́pọlọ pé bóyá o máa já o máa jábọ̀ irọ́ kò sọpọlọ lórí ẹ̀ o lè gbọ́ ibì kan náà lẹ́sùn tẹ́ kọrí sí aládàáni kan jẹ́ aléyàn háwọ́ ó háwọ́ ọ̀rùn ah, bí aṣẹ́ ìfọlọ́pọ̀ lẹ́jọ́ ṣe wọ́n fi mí sílẹ̀ jàre mi ò wà ní àti òpó kú iṣẹ́ lẹ́bùlà. ìṣẹ̀bí ẹsẹ̀ tutù kò kúkú mọ rí pè náà. mais. Doctor, doctor. Abbiamo tá ele no hospital Igor. tí ètè bọ̀ọ̀lì kọ́ o kò dẹ́ ṣe àsọdùn at least mo ti lò close to fifteen years in this profession now I do not find any medical or scientific reason fún gbogbo stupidity tẹ̀ ṣe ní hospital yìí tí ẹni ẹlẹ́ni fi kú lọ́sàn ẹ̀. The only explanation I have now is that you nurses are careless. Otherwise, patient yóò ní kú. Now tell me, kí ló ṣẹlẹ̀? Doctor, a dà fún yín o. Mi ìmọ̀kọ́ ẹ máa béèrè o. Kò yá wa náà o. Oh, you shut up. I wasn't talking to you alone. Speak for yourself. You don't speak for others. Yes, sir. Good now ta ni nínú yín tí ó attend sí patient yẹn láàárọ̀ yìí. èmi sá. Esther. sá. ìwọ ni. ẹ sá. okay irú treatment wo ló administer. normal procedure ni sá. inshallah don't tell me that. What normal procedure? Normal procedure. What normal procedure? Tell me, what abnormal procedure? No, no. Um, doctor. Yes? Ẹ wọ̀rọ̀ tó wà lẹ́yìn kò gbáriwo o. Wọ́n ní ọ̀rọ̀ ṣùnùkùn, ojú ṣùnùkùn la fi ń wò. Ẹlòmíì, wọ́n sìn wá láti ilé ni. Wọ́n sìn wá ni. Hmm. Wọ́n sìn wá láti ilé ni. Bẹ́ẹ̀ ni dókítà, ṣẹ́rí àìrìnjìnà òun làrá bukí ọkọ̀ rẹ̀ ẹlòmíì a kò fẹsẹ̀ kọ́ báyìí pẹ́ àdẹ̀gbà bẹ̀ kú kò jẹ́ kọ́rọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ o ẹ wò ayé ka mọ́kàn náà ni ayé bọ́sùn máa tẹ̀lé yàn rè ṣó ṣó ṣó ṣó ibi tó bá káyàn mọ̀ báyìí wọ́n á kàn gbọ́ mọ́ bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ẹ̀ ṣe rí nìyẹn ayé ni ọ̀rọ̀ ayé lọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ ayé ni. ó dẹ̀rọ pé kì í ṣe wọnà sí wa láti lè. What's telling me? In fact, you must get Next time. ọdẹ. Eh? Sisi ooo, oh, Sisi nurse. Ibì kan náà lágbèèyàn rí wá o. Oh. Hmm. Bẹ́ẹ̀ ni kádàrá ni ó papọ̀. Kádàrá wa ni ó papọ̀ ọ̀rẹ́. Ṣùgbọ́n o, oh, bẹ́ẹ̀ ni ó má bàjẹ́ wọ orí ìtàyẹ̀ o kò ṣẹ́bi wé ti ìyèjì rẹ tó ń jẹ́ kẹ́hìndé gangan àwọn ẹtú jọ bí nìyẹn. òun a máa jẹ láyé o a ò ní ṣàìjẹ ṣẹ́gbọ́n ẹgbẹ́ jẹ́ o. ẹgbẹ́ jẹ́ fọ́fọ́. àtìlá ẹ̀dá ti wá dógún àti jẹ́nìyàn ti wá dógún dọdẹ. sisi ooo sísìn náà àti ẹ̀dá tí wá dógún àti jẹ́nìyàn tí wá dógún dọdẹ sísì ó sísì nọ́ọ̀sì. ojú sóhun làwọn inú ayé yìí máa pé gbà tá ṣe inú ayé ó bu ó bù jẹ ẹ̀yìn lọ mm, ṣẹ́rí àkékè ohun ejò òwe lóró paramọ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ nú ẹ̀dá ojú láwọn ọlọ́run rọ̀kan ẹni sísí òun sísí nọ́ọ̀sì àti la ẹ̀dá tiwa lógún àti jí ó ti wá dogun dọdẹ. Sisi ooo sisi nọ́ọ̀sì. Àti láìra ti wá dogun. Àti jẹ́nìyàn ti wá dogun dọdẹ. Sisi ooo sisi nọ́ọ̀sì. Orí jẹ́ kí n dàbí lágbájá. Ẹ̀dá mi ṣe mí òbí ìjà mẹ́ẹ̀dùn ojú máa ń rí tó bẹ́ẹ̀ ni ọmọ tó fẹ́ ga ẹsẹ̀ rẹ̀ agùn dandan.